a kí gbogbo ẹ̀yin èèyàn wa ní gbogbo tí ẹ ti láǹfààní láti máa wò mí a kú dédé àsìkò yìí a kú bójú ọjọ́ ṣe rí a kú bí gbogbo nǹkan ṣe ń lọ láṣẹ Elédùmarè ìgbòkègbodò wa lágbára Olódùmarè kò ní já sásán Olúwabùkọ́lá Adélékè yìí náà rèé gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ohun tí à ń ṣe náà ní ní pápá ohun kóríyá nípa ohun tí a nílò láti ṣe fún èdè àṣà àti ìṣe wa òun la ṣe gbé ètò yìí kalẹ̀ tí a pè ní ìṣẹ̀dálẹ̀ láàárọ̀ nígbà tí a pàdé a pàdé ní ilé bàbá àbọ̀kè èyàn bàbá wa olóyè fàṣọlá fámápòwá a wá wò pé ká fi ṣe ẹmu òtún àlejò dìde bí ọ̀rọ̀ àwọn àgbà a wò pé ó sì yẹ ká nímọ̀ sí bí a bá wá fẹ́ nímọ̀ ibi tí a lè lọ láti lè kẹ́gbọ́n náà ní ọ̀dọ̀ àwọn àgbà ìdí rèé tí a fi wá wá sí ọ̀dọ̀ ọ̀kan pàtàkì lára àwọn àgbà tí ọlọ́run fi jíǹkí wa tí wọ́n ì sì fojú kéré ẹni tí wọ́n tẹ́wọ́ gbà wá gẹ́gẹ́ bí ọmọ pé ká tún bomi ọgbọ́n mu láti inú àpò láti inú àká ọgbọ́n tiwọn náà pẹ̀lú eléyìí ni mo fi kí bàbá wa àtàtà olóyè àgbà ni wọ́n bàbá èwe ni wọ́n agbáṣàga ni wọ́n amágbàwé amáṣàwuyì ni wọ́n amáṣàtẹ̀tẹ̀ mú wọn fanimọ́ra mú àṣà gòmùṣekóríyá fún àṣà tí mú kí àṣà wúni lórí máa fẹ́ mọ̀ nípa àṣà ni wọ́n pẹ̀lú àwọn náà ni bàbá mi àgbà olóyè Lékan Àlàbí tí wọ́n jẹ́ ẹ̀kẹfà Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn bàbá wa ẹ kú dédé àsìkò yìí sà. mo kí ọ o káàsán. ẹ káàsán sà. mo sì kí gbogbo àwọn tí wọ́n ń wo ètò lẹ́yìn mo kí wọn kú káàkiri àgbáláyé pé ẹ káàsán ibòmíì báyìí alẹ́ ni wọ́n wà àwọn kan wọ́n ṣẹ̀ máa jí ibi tí gbogbo wa wà ire àánú àti ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run yóò túbọ̀ máa jẹ́ tiwa o. àmì àṣà ẹlẹ́ẹ̀kan sí i adúpẹ́ púpọ̀ wípé ẹ tẹ́wọ́ gbà wá ẹdínú bí torí pé a mọ̀ wí lọ́pọ̀lọpọ̀ ìgbà la máa ń fojú bá yín lọ lórí ayélujára a mọ̀ wípé ọwọ́ dí ṣùgbọ́n nínú bí ọwọ́ yín ṣe díù náà lẹ ti fi àyè sílẹ̀ fún wa láṣẹ Elédùmarè aṣọ yìí yín ò ní ya yóò túbọ̀ máa negate sí ni lágbára Ọlọ́run ẹ ṣeun sà ẹ wá dàpọ̀ nǹkan tí ó gbé wa wá gẹ́gẹ́ bí mo ṣe sọ nígbà tí mo bẹ̀rẹ̀ pé láàárọ̀ yìí a ti dé ilé bàbá àbòkè ní oṣù tó lọ adéọ̀dọ̀ olóòlù náà a ti láǹfààní láti ṣiṣẹ́ díẹ̀ nípa àwọn eégún tá a lè tọ́ka sí gẹ́gẹ́ bí eégún ogun ní ilẹ̀ ìbàdàn àwọn òbí kẹyìn gẹ́gẹ́ bí bàbá wa kí ẹ tó bá wa ṣàlàyé nípa àwọn eégún ọwọ́ wo ni wọ́n fi mú wọn ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. o ṣeun yorùbá ní tánilé mọ̀ ọ́n pọ̀ bí ọlọ́mọ àwọn eégún àgbà ní ilẹ̀ Yorùbá pàápàá jùlọ ní ilẹ̀ Ìbàdàn nínú wọn ni ìpọ́nríkú lápọ̀n dúdú wà eégún ilé bàbá tèmi nu ilé ẹ̀kẹrin àjẹ́ǹgbẹ̀ sw 1 stroke one thirty one nítorí náà òwe tí mo fi bẹ̀rẹ̀ pé kò sẹ́ni tó lè mọ̀ ọ́n pọ̀ bí ọlọ́mọ eégún ìpọ́nríkú ni èmi ó dùn lórí tí fi mọ dáhùn béèrè rẹ gbogbo àwọn ò ti dárúkọ kó o ti lọ lé lágbájá o ti lọ ta kámẹ́rà ẹ̀ gbogbo wọn ni wọ́n lẹ́nu ọ̀rọ̀ níbi tí wọ́n ṣùgbọ́n ní àkópọ̀ nǹkan tó ń pè ní eégún àgbà ní ilẹ̀ Yorùbá àwọn eégún tí Ìbàdàn ja ogun lọ sí àgbègbè tí tí àwọn eégún yẹn wà tẹ́lẹ̀ tí Ìbàdàn wá gbé eégún àtàgọ̀ àti gbogbo sẹ́rẹ́ àtẹ̀kú láti ojú ogun wá sí ilẹ̀ Ìbàdàn àkọ́kọ́ torí Ìbàdàn kẹta lélẹ̀ ìparíkú náà ó jẹ́ lára wọn eégún ojú ogun ni eégún àwọn àgbààgbà ni àwọn wọ́n ní eégún jẹ eégún lọ òrìṣà sì jẹ òrìṣà lọ ẹja ń jẹja lọ ẹja ń gbé ara wọn mì nínú bú nípasẹ̀ eléyìí àwọn eégún àgbààgbà yẹn mọ̀ríkú alápánsánpá olóòlù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tàbídé ẹlẹ́gẹ̀ẹ́. ẹ mo ọ̀gbọ́n tí mo fi bẹ̀rẹ̀ mo ní kálukú ni ó sọ ti lé wọn gbogbo ọba débẹ̀ bọ̀ mo kàn fẹ́ kí bí n tán pè ní àpèjúwe bíi mẹ́rin pé àwọn eégún ilẹ̀ Ìbàdàn tí wọ́n ń pè ní first division òkè òkè number one àwọn náà àwọn kan tẹ̀lé wọn tó wá rí lẹ́yìn yẹn àwọn kan wá pa wọlé wọn táwọn náà tún jẹ́ eégún ṣùgbọ́n wọ́n bá ti sọ fún ẹ pé eégún jẹ́ eégún lọ òrìṣà jẹ́ òrìṣà lọ àwọn kan tó pa wọlé àwọn yẹn àwọn kan wà ní ipò kejì yẹn àwọn kan tó pa wọlé àwọn yẹn tó wà ní ipò kẹta tó wà ti ń lọ ìsàlẹ̀ bí ipò kẹrin lọ́mọ rí àwọn eégún tòǹbòlò hmm. eégún àwọn méke eégún aláfẹ́ àwọn tẹ́pẹ́ wọn kàn gbọ́ pé káwọn náà kàn gbé eégún wọ́n á wá da singlet wọ́n á lọ gbé singlet wọ́n á da bojú wọ́n wọ jeans wọ́n wọ t-shirt wọ́n wà máa fi tọrọ gàrí kí gàrí ata kọ́ ṣàfihàn báwọn náà ṣe ọdún eégún torí ní ilẹ̀ Yorùbá ní ilẹ̀ Ìbàdàn oṣù kẹfà ọdún eléèbó tó ń pè ní June ní eégún àsìkò òjò àsìkò ẹ̀rọ torí gangan kí ni ó jẹ́ eégún eégún ni àwọn tí wọ́n ṣe ìran kọ̀ọ̀kan sílẹ̀ ancestors ṣùgbọ́n tí wọ́n ti pa ipò dà tí wọ́n ti lọ sọ́run Yorùbá ní ìgbàgbọ́ pé àwọn spirit àwọn ìyá wọn yóò wà wá sáyé ní àsìkò yẹn láti wá ṣe kíni láti súre fún ẹbí yẹn fún ìlú àti fún gbogbo àgbáláyé wípé àdúpẹ́ o àtúnrọ́dún o àṣẹ mi o a ní ríyàn nílẹ̀ yìí o a ò ní yàn ogun ò ní kó wa o àlàáfíà la máa gbé o àwọn yẹn náà wá ń dáṣọ fún àwọn yẹn ti lọ but spirit ẹ̀mí wọn yẹn tójú ojú lásán ò lè rí náà dáṣọ fún bẹ́ẹ̀ kẹ̀ à ń sọ fáwọn èèyàn wa pé ẹ yé mọ́ da ẹ̀sìn mọ́ àṣà méjèèjì wá látọ̀dọ̀ ọlọ́run òyìnbó ń pe kíní kan ní parallel ọ̀hún lè pàdé kálukú wá ń bá ṣe tiẹ̀ lọ́dún ẹ̀sìn tí ń bẹ ní àgbáláyé ni ó lé ní igba ìjọba òkàlùkù ni kó tẹ̀lé ṣùgbọ́n àwọn ẹ̀sìn tí èèyàn lè sọ gbangba pé táwọn ní kílẹ̀ ẹ̀sìn rẹ tó dákọ́ náà ni mùsùlùmí ni mí kìrìsìtẹ́nì ọmọlẹ́yìn jésù ni mí babaláwo ni mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n gbọ́dọ̀ sọ pé ọ̀dọ̀ ọlọ́run mo ti wá àṣà kí dẹ̀ ló jẹ́ àṣà àṣà ní ìṣe ó dàbí agbòòrùn ọ̀mbrẹ́là lábẹ́ ìṣẹ́ ti rí èdè yorùbá là ń sọ yìí níbi kan sì wọ́n sọ hindi níbi kan sì wọ́n ń sọ Arab ní ibì kan sì wọ́n ń sọ Zulu ní ibì kan ní Ghana wọ́n sọ Twi wọ́n sọ Ewe Benin àwọn yẹn ń sọ Ẹ̀dó àwọn Ìjọ àwọn Fúlàní sọ Fúfúdè àwọn Hausa Nàìjíríà oríṣiríṣi lágbàáyé ó lọ fún ní èdè ó fún wa ní oúnjẹ aṣọ ijó orin ìgbàgbọ́ philosophy so ìgbàgbọ́ ti Yorùbá nìyẹn bẹ́ẹ̀ kẹ̀ nílẹ̀ àwọn Gẹ̀ẹ́sì eléèbó náà wọ́n ń ṣe ọdún eégún wọ́n máa pè é wọ́n tún ṣọdún àwọn àjẹ́ wọ́n pè ní halloween wọ́n ń ṣe àṣà wọn ní Israel wọ́n ń ṣe àṣà wọn ní Saudi Arabia wọ́n ń ṣe àṣà wọn ní China torí 2020 la wà sí èyí ní second September 2020 àbí Gregorian calendar nìyẹn ọdún àwọn Chinese yàtọ̀ sílé àwọn òṣè ọdún tiwọn náà náà wà yẹn láìpẹ́ ní kábíyèsí Ọọ̀ni Ọ̀nìrìṣà Èkìtì àrólé Oòduà ọba Babátúndé Ẹnìtàn Ọ̀jájá the second ni wọ́n ṣe àjọ̀dún látún bẹ̀rẹ̀ ọdún tuntun pẹ̀lú ọlọ́jọ́ ọlọ́jọ́ festival tiwánu àwọn Japanese náà ní ọdún tiwọn so ọdọọdún eégún tó wá ń bọ́ sí tẹ̀lé ìbò ni June lásìkò jù tí mo ní wọn á ṣàdúrà yẹn eégún wá sáyé láti wá. Wa súre fáwọn ẹbí so àwọn eégún àgbà ìpọ́nrínkù tiwa tèmi sọ fún ọ ojú ogun ni wọ́n ti kó wọ́n ti gbé ẹ̀kọ́ ẹ̀ wálé ojú ogun àwọn bàbá ńlá wa àti ìyá ńlá wa. ẹ ṣeun púpọ̀ bàbá wa ẹ jẹ́ kí a wá wo bí tí mo fẹ́ sọ yìí náà ẹ ti mẹ́nu bà ṣùgbọ́n mo kàn wó pé kí ẹ tún náà fẹ́ lẹ́yìn olórí àpáta kó ba lè pé àwọn eégún yìí ṣe mọ̀ wípé ní ìgbà tí wọ́n gbé wọn wálé ní ìgbà náà ó ní bí wọ́n ṣe ń ṣe ó ní bí wọ́n ṣe máa ń mójútó wọn ó ní àwọn ìlànà àtẹ̀lé tí wọ́n fi máa ń ṣe ọdún ṣé àwọn ìlànà yẹn náà ni wọ́n tún tẹ̀lé láyé ìsìn. mo ṣe ń dá ẹ lóhùn àtàwọn pé àwọn kan ṣẹ̀ mọ́ wa ní ti ìkọríkú lèmi ń sọ o àtàwọn eégún àgbààgbà ilẹ̀ Ìbàdàn àti ilẹ̀ Yorùbá ọ̀yẹ̀ eégún kéégún tó jáde irú àná àbá ìjẹta wọn á ṣàìsàn nílé tiwa ìpọ́n kó ṣàìsàn á sọ ọ̀lẹ̀ á jẹun á mu á jò tó bá di kálá ṣàìsàn lánàá eégún á jáde lónìí eégún tó bá sì jáde yóò kọ́kọ́ ṣàdúrà ní agboolé lẹ́yìn yẹn yóò wá lọ sí odò gẹ́gẹ́ lọ ṣe ètùtù kú tó wá máa jáde lọ sí ìgboro ìkànnì kú dẹ̀ ní gbogbo ìṣẹ́jú ló gbọ́dọ̀ máa tu aṣọ ẹ̀kú àtòun fúnrẹ̀ wọ́n gbọ́dọ̀ máa da omi sí látòrí wọ́n gbọ́dọ̀ máa da omi sí ìkànnì kú lá. kó máa tutù. yóò gbọ́dọ̀ máa tutù ni tí ó máa rin bó ṣe rí nù ẹ ṣeun púpọ̀ bàbá ẹ jẹ́ kí n wá lo àǹfààní eléyìí láti kúkú tún béèrè ìbéèrè kan nípa ìpọ́n wíkú tí ẹ mẹ́nubà wọn. kí ṣé lóòótọ́ ni wípé ìpọ́n wíkú máa ń yíra ní odò gẹ́gẹ́. ó mọ sọ fún ọ ní ó ṣètùtù ní odò gẹ́gẹ́ tó bá ti jáde kúrò lágboolé wa ilé ẹ̀kẹrin àjẹ́ǹgbẹ́ sw one so one thirty one ìbàdàn yóò lọ ṣètùtù yóò kọ́kọ́ ṣètùtù ní orí èṣù níwájú ilé yóò ṣètùtù lẹ́kọ̀ọ́ lẹ́yìn ìgbà tó bá wá ṣe yẹn ni a wá lọ ṣe ti lọ ṣe sínú odò ẹ ṣeun púpọ̀ torí ìdí tí mo ṣe béèrè ìbéèrè ni wípé ṣe àpòpẹ́ ní ìsìn báyìí kò sí ogun mọ́ láyé ìsìn àmọ́ àwọn eléyìí tí wọ́n ti kó dé a fẹ́ mọ̀ pé ṣé bí wọ́n ṣe ń ṣe nígbà náà ni wọ́n ṣe ń ṣe ẹ sì ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ní ti Ìbàdàn eléyìí tí ẹ̀yin gẹ́gẹ́ bí olóyè àgbà tí ẹ mọ̀ pé bí wọ́n ṣe ń ṣe láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n sì ṣe ń mójútó ní ìsìn yìí ẹ jẹ́ kí n kúkú ẹ gege kí n wá wò pé gẹ́gẹ́ bí bá wa gba àwọn èèyàn wa nímọ̀ràn pápá àwọn tí wọ́n máa ń tẹ̀lé torí mo rántí pé nígbà tí a wà ìyá àgbà máa fi bú wa ni ní má bí ọmọ ìyá bí ọmọ ẹ̀yìn eégún torí wọ́n gbàgbọ́ wípé àwọn tó bá ń ṣe jàgídíjàgan ni wọ́n máa ń wà lẹ́yìn eégún. ní ó bá covid-19 lẹ̀ coronavirus tó sékè gbogbo àgbá láyé kíkálukú gbé ilé rẹ̀ àti tó bá pọn dandan kíkálukú fi ìkọ́ bo imú fáṣan ọwọ́ àti gbogbo àwọn òfin tán ní ká pamọ́ yẹn tó kábíyèsí olúbàdàn ilẹ̀ ìbàdàn ọba sálíù àpọ̀mọ́ adétúnjì ajé oníṣọ̀ wà wọ́n wá pàṣẹ fún gbogbo ìdílé tí eégún bá ti máa ń jáde ká má gbé eégún jáde sí ìgboro kí eégún kàn jó ní agboolé kálukú ká ṣètùtù nítorí tó wà lóde lágbọ́rọ̀ ọlọ́run nígbà tí kòrò bá ti kúrò nílẹ̀ àbá tó padà sí ti a máa ń wọ́ òde kiri tó ń sọ́n sí yẹn onílùú òsì lè fẹ́ kó tú kò sí ọmọ ọkọ tí ó jẹ́ pé wọ́n ń gbégún nílé wọn eégún àwọn àgbàlẹ̀ sọ fún mo ti sọ fún ẹ pé ó ní sọ̀rí sọ̀rí sọ̀rí oyè àwọn tó ń bọ̀ tẹ̀bọ̀ ló ní jeans mi ò tẹ̀lé borí àwọn ẹ̀kọ́ lè mi sọ so àwọn èèyàn èrò èrò látẹ̀yìn odi láti lọ́ba tí ìkọ̀lù bá fẹ́ jáde àbí olóòlù àbí àtìpàkọ́ àbí alápásánpá àbí ẹ̀gẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan tí wọ́n bá ní ìlànà ní ilé kálukú ni wọ́n tẹ̀lé eégún wá sáyé láti wá súre ní nọ́mbà one tí eégún eégún wá ṣẹnu láti súre àjọ̀dún ẹlẹ́ẹ̀kejì láti jẹ́ kí àwọn ọmọ ìrandínà tó tún wà láyé yẹn kán gbé lárugẹ kán jó kán jó ká dáná oúnjẹ kán kọrin tán wà fún wọn ṣé wàá ráwọn ètò ẹ pè ní pé má jọ má òwe tó ní wọn pa nígbà tó kéré pé má ṣe kí ní pàtẹ́lẹ́ ọmọ eléégún. pé ọmọ ìyá bí ọmọ ẹ̀yìn eégún. jẹ́ pé àwọn tí wọn ò léégún lé wọn nìyẹn tí wọn ò sì mọ àṣà tí wọ́n wá fẹ́ sọ di nǹkan jàǹdùkú ṣùgbọ́n adúpẹ́ ní ọwọ́ lọ́pọ̀ àwọn ìjọba wọ́n máa ń kìlọ̀ fún gbogbo eléégún ẹ̀ ni wọ́n ti máa ké pé ẹ má wàá jà ní ẹ̀yìn eégún tiwa o àwọn ò fẹ́ àwọn ọmọ jàǹdùkú o alágbàáwò kìlọ̀ olùbàdàn kìlọ̀ àwọn agbófinró ṣe wà ní pé ẹni táwọn bá mú bẹ́ẹ̀ kẹ́ lóòótọ́ ẹni tán bá mú òun ló mọ̀ tí wọ́n bá mú kó ṣe jàǹdùkú. ọwọ́ ara rẹ̀ ni ó ti ó fúnra ẹ̀ ní òfojú káta. ó lọ béèrè lọ àwọn tó ti mú rí kó lọ béèrè tó ojú wọn rí. ẹ ṣeun a dúpẹ́ a máa rí yín bá mi ò ní gbà yín lákòókò púpọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ jẹ́ ká ká di ẹ̀ báyìí wípé ẹ bá wa fún àwọn èèyàn wa ní ìmọ̀ràn torí lọ́pọ̀lọpọ̀ ìgbà irú àwa tá à ń ṣiṣẹ́ báyìí wọ́n ti rò pé a ò ti lọ ilé olóòṣà ò ti do olóòṣà gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ti mẹ́nu bà lẹ́ẹ̀kan mo wá wò pé kẹ́ ẹ kúkú sọ bí ìmọ̀ràn báyìí kí àwọn èèyàn pààlà láàrin àṣà àti ẹ̀sìn káwọn èèyàn lè mọ̀ wípé pé èèyàn nífẹ̀ẹ́ sí nǹkan abínibí wa kò wá ní òkọdà. nǹkan tó ń fi lè gbàgbọ́ ó ní pé tí wọn bá rí owó lọ sí àwọn ilẹ̀ òkèèrè nígbà tó bá ń ṣe àjọ̀dún wọn kán lọ wo fíìmù ayélujára wọn lè wò lórí Google 1986 mo jẹ́ akọ̀wé ìròyìn press secretary fún gómìnà kẹta tí mo bá ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àtijọ́ ni o tó ń jẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Ọ̀ṣun sìn between 1983 àti 1989. Okay, sir. 1986 àwọn UNESCO wọ́n wá ní kí á wá láti Ọ̀yọ́ state àti Ìbàdàn municipal government bó ṣe ń jẹ́ngbà yẹn ká wá wo ìlú kan tó ń pè ní Gothenburg ní Sweden ewé o ò lè rí ewé o ò lè rí dọ̀tí gọ́tà àwọn eh, underground ló ń gbogbo ẹ̀sùn láti inú ilé tán bá ti lo nǹkan tán abẹ́ ló ń gbà that was 1986 so ká lè ṣe ìbàdàn wọ́n pè ní twine ìbàdàn with gothenburg so gómìnà ológun tó jẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ àti ọmọ yẹn now retired brigadier general adétúnjì olórin was then a colonel olóṣèwájú kọ́ wa commissioner for health dr alabi ó tẹ̀lé wa he is now a professor but then he was uh, eh, dr ademola ariyo commissioner for finance bọ̀dá mi ọlọ́run kó dẹlẹ̀ fún àwọn ní chairman Ìbàdàn municipal government lọ́dún yẹn barrister lawyer Fúnṣọ́ Aláyàndé èmi náà wà bẹ́ẹ̀ tá a lọ so iṣẹ́ tá a lọ ṣe a lọ wo bí wọ́n ṣe ń ṣe ìpalẹ̀mọ́ ìdọ̀tí ní Gothenburg bọ́n ṣe ń ṣe ní Gothenburg wọ́n wá ní a lè fi gbogbo ọjọ́ ṣiṣẹ́ náà wọ́n wá ya ọjọ́ kan sọ́tọ̀ tó pè ní social day pé ká wá wo àṣà wọn ìjọba bí tó ń gbé wa lọ wọ́n gbé a lọ sí ìlú kan báyìí ṣé aago mélòó ló mi sí aago mẹ́rin ọ̀sán aago mẹ́sàn-án alẹ́ wọn bó ṣe rí ni tó ń bọ̀ kedere báyìí bó ṣe rí ni wọ́n ní bẹ́ẹ̀ ni Shakespeare ti kọ twelve night or what you will ìwé kan báyìí tó kọ ni ìjọ yẹn ni wọ́n ń ṣe ọdún àwọn àjẹ́ ní ìlú Sweden wọ́n bí àwọn interpreter àtàjọmọ́ ṣé àwọn àjẹ́ wíṣì náà náà wíṣì wíìsì tí sẹ́sì akọ sínú ìwé àwọn àjẹ́ mẹ́ta kan báyìí tó ń wo kòkò mo ní pé wọ́n ní àṣà tó kàn ẹ̀yin èèyàn dúdú lẹ̀ mọ iye ara yín à máa pẹ́ wá gbalẹ̀ èèbó tó fẹ́ mọ kọ́ mi nípa àṣà so kò síbi tí wọn ti ń kájẹ alẹ́ àṣà ó kárí àgbà láyé àṣà tó bá ya ìtàgé sílẹ̀ ìpààyàn lára àìlè ọmọ pààyàn bọ̀dé tó bá ń gbé ògo ọlọ́run nípasẹ̀ pé ó yẹ ká tiẹ̀ máa wo ọlọ́run náà pé ọba ìyanu ni kò ṣe ní kí gbogbo ayé máa sọ Yorùbá kò ṣe ní kí gbogbo ayé ẹ ní oúnjẹ mi jẹ ju oúnjẹ Chinese lọ kò ṣe ní pé ah ok aṣọ tẹ́ máa wọ̀ aṣọ àwọn Japanese ló ló dá àṣà ló dá gbogbo àwọn kan tó wà láyé fún ìṣọlẹ̀ ìpanu lẹ́ẹ̀kan orúkọ aṣọ ijó ìlú ìgbàgbọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so gbogbo àwọn tó bá ń wò wá ẹ̀sìn ó dúró sí apá kan gídígbé àṣà ó dúró sí apá kan gídígbé wọn kọlura wọn méjèèjì lọ́run wá látọ̀dọ̀ Ọlọ́run tó bá jẹ́ pé èèyàn fẹ́ ṣe onígbàgbọ́ òdodo ẹ̀sìn lóhun tó ń sọ tó ń sọ pé òun sìn tó bá ṣe pé ó fẹ́ ṣe onígbò má kọlu ẹnìkejì rẹ lórí àṣà ṣé bí nǹkan tó ń gbàgbọ́ nìyẹn fílẹ̀ máa bá tiẹ̀ lọ máa bá tiẹ̀ lọ jẹ́ kó wá máa wù ọ́ lọ́kàn pé dóhùn ní yípadà sí ẹ̀sìn lágbájá báyìí ẹ̀wọ̀ ayé rẹ̀ bó ṣe ń dáa ẹ̀wọ̀ ilé rẹ̀ bó ṣe tutù ẹ̀wọ̀ bó ṣe ń gbàyìí àmọ́ kó wá máa sọ fún ẹnìkan pé ẹ ò lè wù lọ́rùn wọ̀ ká ràn ọ́ ni ká ló ràn ọ́ ẹ̀sìn ọlọ́run bó bá ṣe yé yín lọ pẹ̀lú àlàáfíà ó dẹ̀ ti sọ ó ní fẹ́ ọmọlàkejì ẹ kọ́kọ́ gbà bọ́lọ́ ń bẹ ọ mm-hmm. wà fẹ́ ọmọlàkejì rẹ ẹni ẹni ara rẹ àti tó bá tẹ̀lé. ẹ ṣeun púpọ̀ a máa rí yín bá ẹ dágbére fún àwọn èèyàn wa mo dúpẹ́ lọ́wọ́ rẹ lẹ́ẹ̀kan sí pé o kà mí yẹ láti wá bá a ṣètò inú mi sì dùn kó o ń gbìyànjú gẹ́gẹ́ bí ẹni àdáni tó ń gbé àṣà yìí ga olúwa máa bọ̀ ẹ́ láṣìírí okun owó gbogbo ọgbọ́n àti òye tó fi máa bá ètò lọ tó fi gbòòrò ọlọ́run fọ bó bá tún pè mí lágbára ọlọ́run tó jí ọ. ẹ ṣé ẹ ṣé bàbá mi a máa rí yín bá ẹni iwájú tí yín náà sì ní dèrò ẹ̀yìn lágbára Olódùmarè ẹ ṣe adúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo èyí tí ẹ ti darapọ̀ mọ́ wa lójú òpó yìí gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín ní gbogbo ìgbà bí oore pàtàkì tí ẹ tún lè ṣe fún wa ni wípé kí ẹ bá wa tún tọ́ kálẹ̀ ìyẹn ni pé kẹ́ ẹ ṣí ẹ̀ fún àwọn tí wọn ò tí ì láǹfààní láti wò wá kí gbogbo wa ó lè jọ jùmọ̀ pọ̀ ṣé ẹ mọ̀ wípé mo máa ń sọ fún wa wípé bí ọ̀wọ́ bá jẹ́ ẹyọ kan fáàrí lè sí òmò fi ṣe àmọ́ dìgbà tí ọ̀wọ́ bá tó di òṣùṣù kó tó lè dọ̀kọ̀ fún èṣe nítorí náà jẹ́ kí gbogbo wa jọ sowọ́pọ̀ fún ìgbédìde àṣà àti ìṣe wa láṣẹ Elédùmarè agara òní dá gbogbo wa èmi ọmọ ẹlẹ́mi ò ní bá wọn lọ ìlú ẹja tó lọ tí òde sàlẹ̀ omi Olúwabùkọ́lá mi ò ní bá wọn lọ ìlú ọkọ̀ǹkọ̀ tó lọ tí òde sàlẹ̀ odò mo tún lọ lásìkò iná nù wá tó fayọ̀ ire àti àlàáfíà pàdé láṣẹ Elédùmarè ire o ire kàbìtì.